mo náà bá ní àáfàá kínní kan kínní kan mo ní níbo òun lẹ ní kémi wá rà ìwé odù ifá táfà akọ níbo síbo abẹ́ ẹ̀gbọ́n ohun tẹ́ ń sọ ni àáfàá ó kọ ìwé odù ifá ó dẹ̀ ń pera ẹ̀ láàfáà wàhálà ti wà. ẹni tó kọ kínní yìí mo fẹ́ bá a sọ̀rọ̀ pé wá ìtàn tó kọ yìí ó tí yóò ní wọ́n ń dì ọ́ ni àbí wọ́n ló ń dìyàn ńbo lo ti gbọ́tàn tó kọ àwọn wo ló kọ orúkọ wọn tó ní àwọn náà fún ọ nítàn okùn ṣáà lé gungungungun kó má níbi tá a ti fà ó. lórí tí wọ́n kọ torí pé àkọ́kọ́ ẹni tó kọ kò relevant ní ti ń jẹ́sẹ̀ sí láyé àgbórúkọ nígbà tí ó tẹ̀lé sọ pé ifá lẹ́nu mi ìrántí ìrántí ó kọ arákùnrin náà ó lọ́kọ́ wọ́n á pè ah àbáwọn àáfàá ló lọ pákéjì kéré ni pé ẹja ṣe yìí á nílò rẹ̀ lọ́jọ́ ọ̀la tọrọ ẹ ti gbọ́n o ah islam mọ̀ gbọ́n o ìran yín ara yín eléjà mọ̀ pé àléébù ń bẹ ní islam sẹ́rí ìṣòro méjì ìṣòro tí islam ní àti ìṣòro tí christianity ní ni pé wọ́n sọ̀rọ̀ àléébù wọn pé kò sí ti ń dá láyé tí ò ní lálébù islam kọ́ wọ́n lọ dáa tán ni àfìgbà tá lébù tó dé àṣẹ àlébù tí ń bẹ nínú islam àṣẹ pọ̀ ju dáadáa ti mẹ́mẹ́ lọ. kí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàdà sórí ìkànnì yorùbá space tv níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lọ́nà kọ̀ọ̀dù kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà kọ̀ọ̀kan tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wò ó èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó ní bẹ́ẹ̀. ẹ káàbọ̀ padà ní àti ṣé ó ti pọ́sẹ̀ méjì àti àbí àti bí ọ̀sẹ̀ tó kọjá làwuyewuye kan ti wáyé mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ tí ìkànnù wa brọ́dà wa kan jáde wọn gbé ìtàn kan tá a gbọ́ rí tá a rí rí tá a tiẹ̀ mọ̀ pé ó exist tá a tiẹ̀ mọ̀ pé ó wà ń ta ń bẹ yẹn wọn déédéé wu jáde nítorí pé inú ń bí wọn inú ń bí wọn wọn fẹ́ẹ́ jà fẹ́sìn ẹlẹ́sìn wọn fẹ́ẹ́ jà fún àṣà àti ìṣe oníṣe wọn fẹ́ẹ́ gbé àṣà aláṣà ìṣe oníṣe wọn fẹ́ẹ́ gbé lórí wa lórí ilẹ̀ bàbá wa bó tiẹ̀ jẹ́ pé aléròǹgbà pé nǹkan kan ni wá wípé ọ̀rọ̀ yé àwọn dáadáa wípé wọ́n mọ̀ pé a ilẹ̀ Yorùbá náà ń pè bí ìṣẹ̀lẹ̀ Lárúbáwá wọ́n sì dúró tán lórí òótọ́ ṣùgbọ́n ṣe ni láàánú ó yani lẹ́nu nígbà tí mo rí tí wọ́n gbé ìtàn yẹn jáde ìtàn yẹn mi ò gbọ́ rí mi ò rí rí ṣùgbọ́n ṣe mọ̀ wọ́n lẹ́ni tó bá ti ń wá kù yóò rí ìrìkúrì torí ọ̀gbẹ́ni tó gbé tàn yẹn jáde ó wá kù wá ló jẹ́ orí béèyàn bá ti ń tọpinpin tó ń wá ohun tí ò sọnù kiri ohun ojú ń wá lójú ń rí yóò rí rìkúrì bẹ́ẹ̀ ni béèyàn bá tiẹ̀ tún wá ń wá ohun tí ò sọnù kiri tó bá rí rìkúrì bó bá farabalẹ̀ bó bá tọpinpin ẹ̀ bó bá ṣèwádìí dáadáa ó padà rí i pé ìríkúrì lohun tó rí yìí o ẹnu mi wọnú ọbẹ̀ iṣẹ́ ẹnu mi ni ó ti jáde gbéyàn bá tún wá jẹ́ ẹni tó fẹ́ ṣèṣe akọni ìṣe akíkanjú ó gbìyànjú láti gbé gbèsè pé á ah, ohun tá a rí tí ò dáa yìí tó lè dá wàhálà lẹ̀ tó lè kó báyàn yìí bó o lá ṣe ṣe tí ò ní síbẹ̀ mọ́ bó o lá ṣe parẹ́ kì í ṣe pé a ní pé ká máa parọ́ sí nǹkan o bọ̀ ohun tí ò dáa tí ò bójú mu tí ò bá àṣà àti mu fún ọ̀pọ̀lọpọ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a bá rí níbì kan àbí tí a bá báyàn kan díẹ̀ tó ń ṣe é ohun tó tọ́ sí wa ni pé gbogbo ohun tó wù kó jẹ́ gbogbo bí ó bá ṣe dà ká gbarú ẹni bẹ́ẹ̀ níyànjú pé kó ń dín nǹkan tí ò dáa yìí ohun tí ó tàbùkù wa ohun tí ó bà sá wa tí ó bà ìṣe wa jẹ́ kì í ṣe ìjà kì í ṣe ìjà ọ̀pọ̀lọpọ̀ gba sí ní ìsọ̀rọ̀ ní gbèsè èròǹgbà àánú tí wọ́n fi gbé ọ̀rọ̀ yẹn wá òun ló jẹ́ ó ká mi lára tẹ́mi ṣe nígbà wọn pé á yanjú ẹ̀ o á sì yanjú ẹ̀ tí ò ní rújú tí ó jọ yé gbogbo wa ni á sì yanjú ẹ̀ dáadáa bàbá wa yanjú ẹ̀ tán Elédùmarè á ràn wá lọ́wọ́ kò ní pin síbẹ̀ á yanjú ẹ̀ débi pé gbogbo ẹni tó ń kọ̀kọ̀ kúkọ tó ń gbégbé kúgbé sórí ẹ̀rọ ayélujára nípa ìtàn àwọn baba ńlá baba wa nípa ìtàn ilẹ̀ Yorùbá tí wọ́n ń sọmọ Yorùbá yálà wọ́n kọ́ ifá níbì kan ni yálà wọ́n yọjú ràn ni yálà ẹlẹ́sìn míì lẹ́ni ìyẹn ni ẹ ìyá mi kan bá mi sọ̀rọ̀ ọjọ́ kan à ń sọ̀rọ̀ mo ní mo tiẹ̀ fẹ́ ra ìwé tí wọ́n ní wọ́n kọ odù ifá sí ìyá mi yẹn tẹ bá wà lórí ètò tẹ bá ń gbọ́ mi tẹ ó bá wù yẹn lè identify pé lóòótọ́ ni ẹ̀yin ni tẹ bá dẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe ìyọnu ìyá mi yẹn wá lọ mi wọ́n ní à ẹ má ìra o àwọn èèyàn wa kan wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ́n kọ̀ọ̀kan wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ́ǹchì ẹ̀ lọ́la ni mo ní wọ́n kọ̀ọ̀kan wọ́n fẹ́ lọ́ǹchì ẹ̀ mo ní bọ̀ ìkan ti wà wípé ìyẹn lèmi ń rò pé mo fẹ́ rà mo rò pé mọ ibi tí màá ti rà ni mo wá rántí pé bàbá wa kan ń polówó ẹ̀ awo fájìmí awo adékúnlé fájìmí mo máa ń rí wọn tó máa ń polówó ẹ̀ ọkàn mi ti fò kí n tó sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n elédùnmarè mọ bó ṣe ń ṣiṣẹ́ mo nígbàgbọ́ pé ó nídìí tọrọ yẹn ṣe wá sí mi lẹ́nu ìyá wa yẹn wá sọ fún mi sísà yẹn wá sọ fún mi pé ṣùgbọ́n wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ yẹn ni wọ́n ṣe lọ́ńchì ẹ̀ lọ́la mo wá ní ó dáa kí lorúkọ ta lẹni tó kọ ìwé yẹn ah ibi tán ti bọ̀rọ̀ jẹ́ lélẹ̀ wọ́n bá ní ẹ ní ìrántí orúkọ àfáà yẹn mọ́ náà bá ní àfáà kìnnìkan kìnnìkan mo ní níbo òun lẹni kémi wá rà ìwé odù ifá táfà akọ níbo síbo abẹ́ẹ̀ gbóhun tẹ́ ń sọ ni àfà ó kọ ìwé odù ifá ó dẹ̀ ń pera ẹ̀ láàfà à wàhálà ti wà mo wá sọ fún sísítà wa yẹn tó àjọ ń sọ̀rọ̀ mo lémi ò lè ra irú ìwé yẹn o àfi tí mi ò bá ṣe ọmọ ọkọ ilẹ̀ yorùbá ẹ má sì mí gbọ́ mi ò sọ pé àfà ò lè kọ ìwé odù ifá kó sì sọ òótọ́ síbẹ̀ kó kọ bó ṣe jẹ́ ṣùgbọ́n ń bo ló ti mọ àwọn odù fáyẹn ń bo ló ti kọ ó ṣe jóun ni ó kọ ìwé odù ifá fún wa kí ló ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ babaláwo àwọn ìdílé aláwo àwọn tó jáwọn náà ní gangan táwọn èèyàn lọ ń kọ lọ́dọ̀ wọn kí ló dé táwọn ò lè kọ tó jẹ́ pé ẹlẹ́sìn míì tó ń ṣe ẹ̀sìn míì yóò wá kọ ìwé odù ifá fún wa tí a dẹ̀ lákíyèsí pé irú ẹni bẹ́ẹ̀ bó bá gbìyànjú àti fẹjọ́ ṣègbè ńkọ́ bó bá gbìyànjú àti tọwọ́ bọ ìtàn bí ọ̀rọ̀ Ifá àti ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá bó ṣe rí láti lè máa fi polówó ohun tóun nígbàgbọ́ nú ẹ̀ tó gbé dání ńkọ́ ohun tó fa kíkorò ojú tèmi sí ohun tí arábìnrin yẹn sọ fún mi nìyẹn pé láéláé èmi ò lè bá yín ra rúùwé bẹ́ẹ̀ èmi àti yín kọ́ tó bá dójú lówó ọmọ Yorùbá ni mí o mi ò ní rà bó bá wá kan kàráǹgídá èmi gan wà lọ bá àwọn onífá tọmọ fá yá bó bá jẹ́ àìmọ́kọ àìmọ́kà ní bá ń ṣe yín ó yá ẹjẹ́ mi jẹ́ òbí fọ yín ẹ máa sọ bó ṣe jẹ́ fún mi ẹjẹ́ máa kọ́ kalẹ̀ ẹ máa sọ bó ṣe jẹ́ fún mi ẹjẹ́ máa kọ́ kalẹ̀ bí n bá kọ́ kalẹ̀ tán ẹjẹ́ wá àwọn tó tún mọ̀wé tán lè ka nǹkan kan wá confirm ẹ̀ fún yín pé ohun tẹ́ ní kọ́ lẹ̀ ni mo kọ́ lẹ̀ kó tó wá di pé a wá gbà wọlé pó dòun bó fi ṣàpẹẹrẹ ni o mi ò sọ pé bí ó ṣe rí nítorí pé bó bá le jù tó bá kan kàráǹgídá ó bá jẹ́ ibi tí ó lọ náà nìyẹn ibi tí ó lọ nìyẹn. Délé tá sí kí ló dé <laughs> ní ilẹ̀ tó mọ́lé ní ọmọ fa ọmọ awo gbogbo wọn ti ń di professor wọ́n ń di lọ́ọ̀yà wọ́n ń di doctor wọ́n ń dadájọ́ wọ́n ti wà káàkiri kò le tó yẹn kò le tó yẹn tó ẹ̀yin bàbá wa ẹ̀ ń gbọ́ mi báyìí bó bá jẹ́ pé ẹ̀ tí ì ṣe gbogbo kinní létò ẹ bẹ̀rẹ̀ sí ṣe létò ẹ bẹ̀rẹ̀ sí gbé gbèsè lórí ẹ̀ bó bá sì jẹ́ pé ẹ ti ṣe ẹ tètè jẹ́ ó bọ́ síta ẹ jẹ́ káyé rí ẹ má dúró dìgbà tí àwọn kan wàá máa kọ̀kọ́ kúkọ tí wọ́n máa gbé sórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn ò ní ní nǹkan tí wọ́n fi verify láti takò pé ohun tẹ́ni kọ ohun tẹ́ni fẹ́ ṣe irọ́ ló ń pa o ó fẹ́ bà àṣà àti ìṣe àwọn Yorùbá jẹ́ ni bó bá ṣe é ṣe irú ẹni bẹ́ẹ̀ wọn bá kìlọ̀ fún bí ò bá gbọ́rọ̀ bó bá ṣe pé kán gbé lọlé ẹjọ́ ni kán gbé lọlé ẹjọ́ of course kó má ba ìtàn àwọn bàbá wa jẹ́ ìyẹn náà lápá kan ká tó wọnú ètò lọ kí n tó gbé fọ́nrán tí mo fẹ́ gbé ṣíṣe màá tún sọ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń pera wọn ní òṣèré orí ìtàgé nílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ ń dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn àti wàhálà tó ń ṣẹlẹ̀ yìí lẹ ń dá kalẹ̀ àwọn ìtàn irọ́ àwọn ìtàn rándanràndan àwọn ìtàn àròsọ tẹ rò látorí tí ẹ ń ṣe tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí ń rí òun ni wọ́n fi ń fọmuléètì àwọn ìtàn rándanràndan tán fi ń ṣe wàásù tán fi ń ṣe wáàsí tí wọ́n wàá ló ṣẹlẹ̀ ńlú kan àbáwọn rí tó dẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá bi wọ́n pé yá ẹ ohun tẹ́ ẹ̀ ń sọ ẹ̀ jáde ẹ ibi tó ti ṣẹlẹ̀ ẹja lọ tọpinpin ẹja lọ wádìí ẹ̀ wọ́n lè mú lẹ̀ wọ́n lè mú jáde. bóyá ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣeré wọ̀nwọ̀n yín náà ẹ̀ ń dúró dégbà tí wọ́n bẹ̀rẹ̀ sí gbé gbogbo yín lọ lé ẹjọ́ lẹ́yọ kọ̀ọ̀kan nínú ohun tó ń pè ní literature oríṣiríṣi ẹ̀ka ló wà ń bẹ̀ there are different aspects or different sections in literature there are different aspects or sections in drama gbogbo tó ń pè léré orí ìtàgé pátápátá ló ní ẹlẹ́kàǹjẹ̀ka eléyìí tó bá mọ̀ ń pa ẹ̀ dáadáa ni wàá mú lọ́kùnkúndùn tí wàá yà síbẹ̀. àwọn ìtàn àròsọ mo ro ìtàn lórí àròsọ mo wá kọ mo fẹ́ káwọn èèyàn máa kà ó wà tó bá jẹ́ ìwé ló kọ sí. bó bá fẹ́ sọ de eré orí ìtàgé ó wà àmọ́ gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ṣe jẹ́ kó yé wa o ní láti identify nǹkan tó o kọ àbí eré tó o fẹ́ ṣe o ní láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé ah this is a fictional work this is fiction ìtàn àròsọ ni o kò ṣẹlẹ̀ ń bi kíbi o akànrò látòrí àgbékalẹ̀ e ni o la fi kọ̀tàn sínú ìwé àbí akànrò látorí a gbé e kalẹ̀ òun la fẹ́ fi ṣeré orí ìtàgé yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbìn ẹ̀rí wọn kọ́ síbẹ̀ wọ́n á ní tá a bá wá rí orúkọ kórúkọ tá a lò ń bẹ̀ yálà tìlú ni o tèèyàn ni o tẹbọra ni o tó bá bá tẹnikẹ́ni mu a fẹ́ jẹ́ kẹ́ pé ó kàn ṣe kò ń gé ara wọn ni o kì í ṣe pé a mọ̀ ọ́n mọ̀ o because ìtàn àròsọ lélẹ́yìí It is not a true life story. There's what you call true life story. There's what you call history. There is what you call fiction. Ìyàtọ̀ wà ń bẹ̀. So o wá lè sọ pé you are a professional in a certain field and you don't know the difference between all these things and you will just come out and just do anything. Irú ẹ̀ tí ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ní ìtàn Eh, kí ni wọ́n ń pe ìkan nínú àwọn akọni nílẹ̀ yorùbá Baṣọ̀run Gáà ó ní ìtàn Baṣọ̀run Gáà tí wọ́n gbé jáde tí wọ́n ṣe kọjá tí gbogbo wa bẹnu àtẹ́lù pé láíláí this is not a good representation of us as yorùbá people kì í ṣe torí ìwà tán náà wù mbẹ àbí torí ohun tán ló ṣẹlẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ sọ ìtàn wa yálà ẹ fẹ́ kọlẹ àbẹ fẹ́ ṣe léré àgbéléwò àbórí ìtàgé àbí ti sinimá táwọn èèyàn ò lọ máa wò ẹ lọ bá àwọn tó nímọ̀ ẹ lọ ṣèwádìí ẹ gba ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí bó ṣe jẹ́ ẹ má ṣe àmúlùmọ́là pé à ń mú nǹkan kan látòrí àfin ń kun ọ̀pọ̀lọpọ̀ ọrú ẹ̀ tán ti ṣe sẹ́yìn ó dá wàhálà lẹ̀ ó dá rògbòdìyàn lẹ̀ Ọlọ́run ṣe wọ́n ṣe ráwọn kan yanjú ń bẹ̀ ẹ lọ wo orú ìtàn ìyá wa ẹ fún ṣe tán aníwúrà ìgbà tí wọ́n ṣe ìṣekúṣe ni wọ́n ṣe ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ara àwọn èèyàn tó dìde tán padà ṣèwádìí tán padà jẹ́ kó tọ́ fojú hàn pé rárá o ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ kì í ṣe bó ṣe lọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ gan tán wo fọ́nrán yẹn nígbà yẹn wọ́n nígbàgbọ́ pé ìdílé yẹn ti parun pé ìyá yẹn ò lọ́mọ kò sí nǹkan kan ní ìsìn ẹ jẹ́ ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá olóyè Laji Abbas tí wọ́n lọ tán ṣètọpinpin fọ́nrán yẹn sì wà lórí ìkànnì wọn dòní tí wọ́n wá agboolé yẹn lọ ńbàdàn tán wá mọ̀lẹ́bí yẹn lọ tán jẹ́ ká mọ̀ pé rárá o àwọn mọ̀lẹ́bí sì wà tí wọ́n ń jẹ́ ẹfún ṣetán wọ́n bẹ̀ wá ń lu ìbàdàn tí wọ́n jẹ́ ká mọ̀ bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ yàtọ̀ sóhun tá a rí tí wọ́n ní bóyá ìyá wa ẹfún ṣetán níwúrà wọ́n gbé mọ́jèlé jẹ wọ́n jẹ́ ó yé wa pé rárá o àwọn tí wọ́n sanwó bọ̀bẹ́ fún pé ẹ lọ bá wa ṣekú pa ọ̀gá yín ìyẹn lára àwọn ẹrú tí wọ́n wá lọ ṣe bí wọ́n ṣe já nǹkan lùyà lórí látòrí látòrí sílìn ẹ sílìn ni olóyìnbó ń pè é tí wọ́n lọ já nǹkan lùyà lórí ibi tí ìyá sùn sí tán ti já nǹkan lù wọ́n lórí wọ́n fi gbogbo ẹ̀hàn wá a rí lélẹ̀ tó jẹ́ wàá di òótọ́ tó dẹ̀ fìdí òdodo múlẹ̀ a dẹ̀ gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn àrọ́mọdọ́mọ ìyá yẹn yàtọ̀ sí ìtàn tí ọ̀pọ̀lọpọ̀ wa tá a wò tá a rò pé bí ìyá ẹfun ṣe tán ṣe rí nìyẹn tá a dẹ̀ pé ah ó sì ti náà nìyẹn wọ́n pa ìyá ẹfun ṣe tán ló bá tán tí ò bá jẹ́ pé àwọn èèyàn kan ṣèwádìí wọ́n ṣètọpinpin wọ́n fi kinní hàn wá a nímọ̀ ohun táwa náà mọ̀ yẹn láàgbé sórí láà máa sọ gbogbo ibi tá a bá dé tán bá bi wá àwa náà máa sọ pé à ìtàn ìyá kan wà o wọ́n ń pè ní báyìí báyìí o nígbà kan ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí o àdẹ̀ni mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ lórí ìyẹn apá kan nìyẹn o láàárín àwa ara wa nìyẹn o bọ̀ ó burú jáì kí àtọ̀ rìn wá kí wọ́n wá lọ máa kọ ìtàn àwọn bàbá wa àbí àwọn tá a mọ̀ sí bí òrìṣà nílẹ̀ Yorùbá kí wọ́n wá lọ máa kọ níkọ̀ọ́kùkọ kán wá máa mú ìtàn tá a gbọ́ rí àwa tá a jọmọ wọn gan tá a jọmọ Yorùbá ohun tá a gbọ́ rí ohun tá a gbọ́ pọ̀ ṣẹlẹ̀ kán wá lọ máa kọ kán máa gbé sórí ẹ̀rọ ayélujára tó fi wá di pé àwọn èèyàn kò máa wá mu wọn náwọn fẹ́ẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ láàrin àwa ara wa kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ara ọ̀nà tá a gbà láti dẹ́kun irú bẹ́ẹ̀ ara ọ̀nà tá a gbà láti rí i pé wọn máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni pé àwa fúnra wa a ní láti tètè múra sí bá a ṣe kọ̀tàn ara wa bó ṣe jẹ́ gangan tó gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tẹ̀ jẹ́ babaláwo ìyáláwo ẹ̀rí pọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń sọ mo ní ọ̀pọ̀lọpọ̀ ohun tó rújú nínú ìtàn ilẹ̀ Yorùbá á bá mi inú ẹ̀ pàdé nínú odù Ifá bẹ́ẹ̀ ni ṣẹwárí kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ifá àbí onífádé àbí tá a bá ti ń dárúkọ àwọn bíi ọ̀rúnmìlà ṣàngó ògún ọya nǹkan nǹkan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ inú ẹsẹ̀ odù ifá láti rí tá a bá wá ń sọ bẹ́ẹ̀ tá a bá ní ẹnu àwọn wo ló yẹ ká ti gbọ́ kúnkùndùn àti ojúlówó ohun tó ní í ṣe pẹ̀lú irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó ní láti jẹ́ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ onífá gidigidi iṣẹ́ àwọn aláàmúlùmọ́là o mò ń ṣe fá mò ń ṣàlájì mò ń ṣe fá mò ń ṣàfà àwọn yẹn kọ́ ni mò ń sọ o torí yẹn ìyẹn ti di pé conflict of interest ti wà ń bẹ̀ o ti ní nǹkan míì tó gbé lọ́wọ́ kò sí bó ṣe fẹ́ fẹ́ràn fá yẹn àbí ilẹ̀ Yorùbá tó wàhálà ti wà ń bẹ̀ nítorí pé ohun tó bá wà nínú ìwé ẹ̀sìn kejì tó gbé dání yẹn tó lòdì sí ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ fáyẹn o ò ní fẹ́ sọ òótọ́ lórí ẹ̀ mọ́ ibi tí ìwé ẹ̀sìn yẹn bá gbé sí ibẹ̀ ló fẹ́ dúró sí ìyẹn ni conflict of interest tó wà ń bẹ̀ ká là á yéra wa bẹ́ẹ̀ yẹn àfi ẹni tó bá wá jẹ́ ojúlówó ọmọ Yorùbá tó ti pinnu pé ah kí n tó gba ẹ̀sìn kẹ́sìn Yorùbá ni mí òun nìkan ni yóò dúró tán lábẹ́ gbogbo bó ṣe wù kó rí pé kò sí bóyá fẹ́ jẹ́ o ilẹ̀ Yorùbá náà ń pè bí ó sì yé lédùmarè tó dá mi síbí ohun tí ó sì wà nù kínní bó ṣe rí rèé bẹ́ẹ̀ ni sì ṣe sọ mi ní yọ kúrò ń bẹ mi ní fi kún irú wọn ò lè wọ́pọ̀ wọn lè wọ́pọ̀ nínú ìdá ọgọ́rùnún bóyá a fi ti parí méjì gbogbo ẹnu mo fi sọ tí ò sí rọmbẹ because ohun tó ń pè ní conflict of interest ohun tó lágbára tó burú gan ni now awárẹ ẹni tó jáde yẹn tó lọ mú ìtàn yẹn tó sọ sọkúsọ tó sọ ìgbà tá a wá sọ pé ìsọkúsọ lélẹ̀ èwo lápá kan osùn apá kan ẹfun bí yóò bá jọ sàkálá kó jọ sàkálá èwo ni ọ̀sákálá sokolo tó bá tiẹ̀ wá jẹ́ ìtàn tó jẹ́ òótọ́ tó jẹ́ ojúlówó tó jẹ́ bó ṣe rí ni àbá fara mọ́ ṣùgbọ́n pé o tún wá lọ gbé nǹkan tó jẹ́ rọ́ o dẹ̀ láyà o tún fọwọ́ gbáyà o wá ń sọ pé o ṣe research débẹ̀ ó jẹ́ nǹkan tó báyàn lẹ́rù ó jẹ́ nǹkan tó bíyàn nú pé á ah, ṣé bójú ṣe ríre ta fi ń jobi lọ́dẹ̀ẹ̀dẹ kò jẹ́ kó rí báyìí ọ̀rọ̀ náà wá ń lọ ń bọ̀ ìgbà tó yá mo rí fọ́nrán kejì wọ́n ní à ah, orí ẹ̀rọ ayélujára náà ti rí lórí Google mo ti ṣàlàyé fún wa mo ti explain lórí ọ̀rọ̀ Google tipẹ́tipẹ́ kì í tiẹ̀ sò ní kì í ṣe lórí ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ọdún kan kì í sọ ọdún méjì kì í sọ ọdún mẹ́ta láti máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Google pé kì í ṣe gbogbo ohun tó bá rí lórí google ló jẹ́ the right information pé wàá tún ṣèwádìí kún wàá ṣàyẹ̀wò wàá jọ síra wọn kó tó mọ èyí tó jójúlówó torí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti já ọgbọ́n pé ká kọ ohun tí ò ṣe òótọ́ ká wá lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ní platform tá a ti lè fowó promote nǹkan kán bá wa promote ẹ̀ kó jẹ́ pé táwọn èèyàn bá ti ń wá nǹkan tó jọ mọ́rú ọ̀rọ̀ yẹn tiwa ni kó máa wá sókè tiwa ni kán máa gbé síwájú wọn ẹlòmíín wà bóyá kẹ́kọ̀ọ́ ni bóyá ó fẹ́ kẹ́kọ̀ọ́ gboyè bóyá ó fẹ́ gba doctorate degree bóyá ó fẹ́ gba phd àwọn tó dẹ̀ ń bá tí ó submit nǹkan fún àwọn lè má mọ nǹkan kan pa Ọbàtálá wọ́n lè má mọ nǹkan kan pa Ọ̀rúnmìlà wọ́n lè má mọ nǹkan kan pa Ọya tó bá lọ tó bá kóòtì àwọn nǹkan kan tó ló ń kà ń bí àbóhùn rẹ nìkan babaláwo kinní kan ifá ṣe kinní kan àwọn náà sọ báyìí fóun pé bó ṣe rí rèé tó bá kọ thesis ẹ̀ tó kọ write up ẹ̀ tó bá submit ẹ̀ ó ṣeé ṣe kán gbà lọ́wọ́ ẹ̀ oh <laughs> so ó ṣeé ṣe kán gbà lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí òótọ́ ó wá ṣeé ṣe kí irú ìkànnì yẹn kó jẹ́ ohun tó wà lórí ẹ̀rọ ayélujára tó jẹ́ pé gbogbo táwọn èèyàn bá ti ṣe àgbékalẹ̀ tán bá ti submit bẹ́ẹ̀ yẹn wọ́n á gbé lọ síbẹ̀ pé in case tó bá ń wá nǹkan o kó o rí o èèyàn kan kọ nǹkan báyìí báyìí o nípa nǹkan báyìí báyìí o ìyẹn ò já sí pójú òótọ́ ẹnì yẹn kàn ṣe nǹkan tó ń fẹ́ ṣe fún nǹkan tó fẹ́ lò fún ó ti bá tiẹ̀ lọ ó ti gbé síbẹ̀ ìwọ tó bá wá rí ìwọ ni wàá wá wò ó pé ok kí leléyìí kí ni kí ló tẹ́ ni kọkínní kí ló dé tó ṣe báyìí wàá wá wádìí àwọn ẹni tí ẹnì yẹn dárúkọ àti àwọn ibi tẹ́nì yẹn lòun ti ṣèwádìí tó bá ṣeé ṣe ìwọ gan lè pe àwọn yẹn o lè ṣèwádìí débẹ̀ irú ẹni tí eléyìí tí a rí tí wọ́n ń sọ ìtàn tó ń ṣe kiri yẹn irú ẹni yẹn ń sìn èmi padà find out pé orúkọ kan ṣoṣo tí mo rí tó fẹ́ bá ẹni yẹn mú gbà tí mò ń wà torí wèrè yẹn pera ẹ̀ ní ifá lẹ́nu èmi ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ èmi dẹ̀ nígbàgbọ́ pé bọ́n bá bí èèyàn orúkọ méjì mẹ́ta lèèyàn ní òní wọn ò fi lè mọ̀ yàtọ̀ láàrin lágbájá làkàṣègbè àti tàmẹ̀dù nǹkan tó ń ó ṣe ó ṣàkọ ifá lẹ́nu ifá lẹ́nu mélòó la mọ̀ tó wà gbà tí mo wá ń wá pé èmi fẹ́ rẹ́ni tó kọ kinní yìí mo fẹ́ bá a sọ̀rọ̀ pé wá ìtàn tó kọ yìí ọmọ tí yóò ní wọ́n ń dì ọ́ ni àbíwọ̀ ló ń dìyàn lo ti gbọ́tàn tó kọ àwọn wo ló kọ orúkọ wọn tó ní àwọn náà fún ọ nítàn okùn ṣáàlẹ gùngùngùngùn kó má níbi tá a ti fà wá ìgbà tí mo mo wá ń wa orúkọ kan ṣoṣo ló gbé wá fún mi tó ní ifá lẹ́nu ìyẹn wà lórí Facebook òun náà dẹ̀ pé rẹ̀ ní babaláwo gbogbo bí mo ṣe ń tẹ àtẹ̀ránṣẹ́ sí wèrè tó wà lẹ́yìn péjì yẹn tó pé rẹ̀ ní ifá lẹ́nu títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kò dá mi lóhùn torí èmi fẹ́ béèrè gbólóhùn lọ́wọ́ ẹ̀ èmi fẹ́ béèrè gbólóhùn lọ́wọ́ ẹ̀ ni pé ibo lo ti rí ìtàn tó kọ tó gbé sórí ẹ̀rọ ayélujára tí gbogbo ayé ń rí èmi sì fẹ́ gbà á nímọ̀ràn pé bó bá já sì ṣe ni lọ gbé e wálẹ̀ lọ bá àwọn tó sọ̀mìtì ẹ̀ fún pé ó ṣàṣìṣe ńláńlá o bó bá wá nílò ká tó ẹ sọ́nà àwọn ọ̀nà ibi tó lọ tó ti lọ gbọ́ irú èèyàn tọ́rùnmìlà jẹ́ gangan tí wọ́n sọ fún ọ á tọ́ka abẹ̀ sí ẹ ṣùgbọ́n kò dá mi lóhùn now kò pin síbẹ̀ ó bà ní kò ìbàjẹ́ akèrègbè ní ojú ibi tí wọ́n fokùn sí lọ́rùn òun. àwọn bàbá wa kan wọ́n ti ń bá wa dá sọ̀rọ̀ náà wọ́n ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ gbogbo yín lẹ rí fọ́nrán tí ọ̀gá mi <laughs> ààrẹ òpìtàn ilẹ̀ yorùbá olóyè Laji abas tí wọ́n ṣe tí wọ́n dẹ̀ yànnà náà ọ̀rọ̀ yẹn tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ pé Ọ̀rúnmìlà ò kì í ṣe ọmọ àlè ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun táwọn ń sọ àwọn ní àwọn sì ń fààyè lẹ̀ pé kí àwọn bàbá wa onífá gangan gangan tí wọ́n lọ̀rọ̀ kí wọ́n sọ ìtàn Ọ̀rúnmìlà kan sọrú èèyàn tọ́rúnmìlà jẹ́ ta ni bàbá Ọ̀rúnmìlà ta ni ìyá ẹ̀ lórí ẹ̀rọ ayélujára ọ̀rọ̀ yẹn ti jẹ́ kí n máa wá oríṣiríṣi nǹkan pa Ọ̀rúnmìlà oríṣiríṣi mo ti ń rí mo dẹ̀ ti ń kàn sí àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n wà níkàáwọ́ ní sàkání tí mo mọ̀ pé a lè sáré pè inú mi wá dùn pé lára wọn náà ni mo ti rí ògúnná gbòǹgbò tó dátọ́ lẹ́nu gbìn tí mo mọ̀ pé bó bá ní ah mo mọ̀ ń pa ẹ̀ mo lè sọ̀rọ̀ ń pa ẹ̀ èmi náà lè dúró tì wọ́n tí màá fọwọ́ ẹ̀sọ́ pé ẹni tó ń sọ̀rọ̀ yìí ó mọ̀ nípa ohun tó ń sọ kò sí èèyàn méjì tí mò ń sọ mo ti lo ètò wọn tẹ́tiri lórí ìkànnì dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ eh, pàápàá jùlọ ńgbà tí ọ̀rọ̀ ta lọ lọ́hùn tó ń wáyé àwọn náà ni evangelist adéfà ìwàlẹ̀sìn inú mi dùn wọ́n ṣètò kan lẹ́nujọ́ mẹ́ta ó ti di méjì tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ Ọ̀rúnmìlà báyìí wọ́n jẹ́ ó yé wa wọ́n ní àṣìṣọ <laughs> ọ̀rọ̀ pátápátá àhesọ ọ̀rọ̀ ni Ọ̀rúnmìlà ò kì í ṣe ọmọ àlè pé ẹni tó sọ bẹ́ẹ̀ àṣìṣe àṣìṣọ àṣìkọ ni àmọ́ kí má bàa já yín tàn mọ́ ẹ já gbọ́rọ̀ evangelist Adéfáyé Wálẹ̀sìn ẹ dákun ẹ̀yin èèyàn wa ẹ̀yin brothers mi àti sisters mi gbogbo tẹ máa ń lo ètò mi mi ní kẹ́ má lò ó mi ní kẹ́ má lò ó ṣùgbọ́n nítorí ibi tí brother mi adéfà ìwàlẹ̀sìn tí wọ́n wà tán ti ń sọ̀rọ̀ ẹ má bínú ẹ bá mi kàn sí brother mi yẹn adéfà ìwàlẹ̀sìn wípé ẹ fẹ́ gbà yọ̀ǹda lọ́wọ́ wọn ṣe lè lò ó bọ́n bá ti ní kẹ́ ẹ lò ó kò sí láìfí ẹ tẹsíwájú ẹ lọ lò ó kò sí wàhálà ńbẹ ṣùgbọ́n ẹ dákun kó má dàbí àfojúdi kó má dàbí pé èèyàn ń fojú tẹ́ńbẹ́lú èèyàn ẹ jẹ́ ká fi wọ́n sípò àpọ́nlé tó tọ́ tó yẹ ká kàn sí wọn kó tó di pé a mú a lò tá bá ti kàn sí wọn tán bá ti yọ̀ǹda tọ̀ àbùsébùsé kò sí wàhálà ńbẹ ẹ jẹ́ a máa pọ́nra wa lé ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ àlówó tá a gbé fúnra wa ṣùgbọ́n a lè a lè mú àwọn ọ̀wọ̀ kéékèèké tó bá tọ́ tó yẹ tá a máa fi fúnra wa bó ṣe tọ́ bó ṣe yẹ Elédùmarè á gbà fún wa. ẹ já gbọ́ ohun tí bàbá wa Adéifá Ìwàlẹ̀sìn tí wọ́n sọ ẹlòmíì máa gbà wọ́n ní bàbá wa young guy lẹni tí mo rí tó wà nù bẹ́ẹ̀ ni àmọ́ ọjọ́ orí kọ́ lélẹ́dùmarè máa fi ń tòyàn sípò àgbà ó ṣeé ṣe nínú ìmọ̀ nínú akíkanjú um nínú ipò àbí ààyè tá a bíyàn sí ńgbà míì èèyàn lè tètè bọ́ sípò àgbà ẹ jà gbọ́ ohun tí wọ́n sọ ń pa ọ̀rọ̀ yìí. ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun mú kí wa kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni mú kí wa kú ọjọ́ gbọọrọ báyìí bí ọwọ́ aṣọ ẹ mú kí wa ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìrìn àjò tó bá fẹ́ dé àti ibi tí ó tún fẹ́ dé ńgbà tá a bá tẹ bá tún tún gbọ́ ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta <laughs> tí mo ti ń wòye pẹ̀lú gbogbo tí ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ ìran ní gbogbo nǹkan ìran alátúnṣe ń bẹ ìran oníbàjẹ́ ń bẹ kì í ṣe gbogbo ìran ní má bà nǹkan jẹ́ torí ọmọ ọba ò ní jagun bí ẹrú hmm. ọmọ ọba kò ní jagun bí ẹrú nígbà tí gbogbo ẹ̀ wá ń lọ tí ń bọ̀ àtẹni tó sọ pé Ọ̀rúnmìlà ọmọ àlè ni àtẹnìyàn tó gbé tàbá tí àdá tó gbé jáde tó lòun fún bàbá àràbà tó lòun fún wọn ní iye bàbá yìí pé kí bàbá wọn máa múra mélòó ọ̀rọ̀ la fẹ́ kà àti ẹni tí ń sọ gbogbo ẹ̀ pé báyìí ni sísukú báyìí lọ̀bẹ ṣe bù gbogbo ẹ̀ ló lésì ṣùgbọ́n lọ́pọ̀ ọ̀gbà nígbà míì a ní láti yára ká gbọ́rọ̀ ìlọ́ra fèsì èèyàn yóò wá mú tùmọ̀ dání torí pé bọ́ bá ti sọ ní fún àfàìmọ̀ kéèyàn mọ̀ sí sọ a ní láti kẹ́kọ̀ọ́ látara àwọn aláṣìṣọ àná àwọn èèyàn ti ṣe ọ̀rọ̀ sọ́dọ̀ o pàápàá jùlọ lórí afẹ́fẹ́ tí àwọn èèyàn bá ń pákéjì irọ́ báyìí mo wo ọ̀rọ̀ bàbá kan èyí tí ẹ̀ mọ̀ bóyá bàbá tó wà láyé tàbí tó ń bẹ tàbó tiẹ̀ ti kú bàbá yìí sì pákéjì irọ́ títí ó ní ẹ nígbà tí Odùduwà dé sílùú Ilé-Ifẹ̀ <laughs> tó kú. àwọn méje kan wá gbéra wọn làwọn fẹ́ lọ rèé gbẹ̀san ní mẹ́kà wọ́n wá gbéra wọ́n wá ń lọ nígbà tí wọ́n wá lọ kódà wọn àti ẹ̀ tí kúrò ní nàìjíríà làwọn méje yìí bá mẹmu yó wọ́n wá mẹmu yó ìkan wá gbéra nù wọn nígbà tí wọn ò lọ mọ́ tẹ̀lú òṣogbodo ìkan gbéra nínú wọn tẹ̀lú ìkan gbéra tẹ̀lú lẹ́sàdó ìkan wá gbéra wọ́n ah, ah. wá wò ṣé níjọ́ tí wọ́n ti bí àwọn eléyìí ni ẹ ti bí irọ́ mọ́ wọn ni kí ló dé tó jẹ́ pé bàbá ń sọ̀tàn ọ̀pọ̀lọpọ̀ sọ̀tànsọ̀tàn wá jẹ́ fáǹfà ìṣìṣì irọ́ àwọn jẹ́ fáǹfà báyìí ní ṣìṣì tẹ̀lé ṣìṣì irọ́ tẹ̀lé tàbí kí sí irọ́ jẹ́ five táwọn jẹ́ ṣìṣì tó jẹ́ pé ẹni tẹ̀lé irọ́ ẹ á fi ọ̀rọ̀ tún ayé ṣe ẹ̀rọ ọ̀rọ̀ sísọ ọ gbọ́dọ̀ máa bá ẹni tó bá mọ̀rọ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣẹ̀ lórí afẹ́fẹ́ bí wọ́n bá ní ànábì jí pátá ọgbà òkú so kò yé wa kò yé ẹ̀yà tá a jẹ́ níṣẹ̀ṣe àgbọ́lárúbáwá àgbẹ̀dẹ̀ arab gbogbo ìmọ̀ sọ̀rọ̀ yẹn ìmọ̀ tako islam yẹn ìmọ̀ fèsì islam yẹn àwọn tí irúnmọlẹ̀ mú láti inú islam bọ̀ sínú ìṣẹ̀ṣe àwọn ní ẹjẹ́ àmọ́ èdè lárúbáwá bí mo ṣe nífẹ̀ẹ́ islam tó nípìnlẹ̀ ayé mi mi ò gbéde wọn lẹ́yìn wá fàlà àtàkìlì òun náà ẹ máa ṣe làákàyè kéèyàn tó sọ̀rọ̀ ẹ lè rí ẹni tó jẹ́ babaláwo láyé tó kọ́ ifá tó mọ ifá tí ìran islam látìlẹ̀ tó dáre tó débi tó dé tí wọ́n wàá sọ pé wọ́n wọ́n wẹ̀ ní wọ́n ká sínú Islam kò sí láyé kò sì ní sí láyé ọtẹ ah, lọ́rùn kẹ́ ẹ gba gbogbo ọmọ kókò nìkan o mo ń bá àfa kan sọ àfa yẹn ń pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta àfa Sakiru àbí <laughs> orí ètò làáfà ń kọ́kọ́ pè mí sí a jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a sọ yìí sọ̀rọ̀ tí ò dáa ọ̀rọ̀ tí mo sọ tí ò yé wọn ìyẹn bí mi mo fèsì lórí afẹ́fẹ́ àwọn tá a bá láǹfààní àti gbọ́ mi ò rántí péjì àfáàrí ni màá ní kí n sọ kálọ̀rì gbọ́. mo ní ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí má bá ń gbọ́ra wáyé àdé ní problem ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń takò Islam lénìí kì í so níṣẹ̀ṣe àwọn ọmọ ìṣẹ̀ṣe tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n padà sílé ni tí wọ́n padà sójú ọ̀nà gangan torí bí ta ti ń dàrú ta ti ń dàpọ̀ nù torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìṣẹ̀ṣe àwa tá a jó ní ìṣẹ̀ṣe àmọ̀ pé ṣẹ̀ṣe pé ẹ̀mí àmọ̀ pé Islam àmọ̀pọ̀ lálẹ́bù àṣebọ́ dáa tán ni kódà Christianity kò sẹ́ni tọ́mọ̀ pé ní tí ọ̀dà bẹ́ẹ̀ látara yín tẹ́ ẹ lọ Ọ̀yọ́ tẹ́ ẹ náà tẹ́ ẹ tọ̀yọ́ bọ̀ ilẹ̀ ń fún wa lábọ̀ Ọ̀yọ́ àfààyàn bímí lè pé ń gba wọn ní islam wọn ló jí pátá pupa àwọn oníṣẹ̀ṣe wọn ní islam mo ní ṣe babaláwo ló sọ bẹ́ẹ̀ kò ní sí babaláwo láyé tí ó gba islam èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo ti sọ nígbà kan mo ní ìjọ first baptist church wọ́n ti rí ìmọ́lẹ̀ látara mi nígbà tí mo kéré wọ́n wá ní lágbájá yìí a fẹ́ mú ọ lọ sí. Si, á fọ ní scholarship wàá lọ sí school missionary inú mi ń dùn wọ́n bá mi nípàdé wọ́n bá mi lọ́rọ̀ ìjọ first baptist church ni wọ́n rán mi lóko ẹ̀kọ́ fani mo ló fi lọ rí ẹ̀kọ́ fani lù wò mufti náà bẹ́ẹ̀ ti ń ṣe tiẹ̀ ọmọ bàbá kápẹ́ntà ọmọ bàbá kápẹ́ntà tó ló ń sọ̀rọ̀ bí ẹni pé islam gidi ni kọ́ dákọ̀ bàbá ẹ̀ mẹ́ta kò ní sọ mẹ́ta tí ó fi dákọ̀ fágbèmí àbí ògúnjọbí. ó sì ń kó bọ́ba lúwo ìyẹn mùfútínú o ètò ẹ dá sí mọ́mù ní Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ dá sí lọ́rùn ilé ìyẹ́jú tó lòdì wù ẹ gbé flag kan jáde ẹni ìjà tẹ́ ń jà ní Gazat àbí kí ni ń pera wọn ẹ̀yin fẹ́ jagun ẹ̀yin rí kùn gbàbọ́n ẹ̀rí kùn gbàbọ́n bẹ́ẹ̀ bá gbé kúrá ìrànwọ́ tó bá lè fẹ́ jà lóò fẹ́ jàjà jihad tẹ́ ẹ̀ bọ́ sọ òòkà ní máa bẹ̀rẹ̀ ìkùránì. Hmm. ọ̀pá tẹ mú dání iṣẹ́ ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Hmm. ṣé yá aláwọ̀ ó tó yẹ ní ìṣòro ni. Hmm. ibẹ̀ ń kọ́ ni mò ń lọ. gbogbo ọ̀rọ̀ yìí tí mo wá ń gbọ́ lọ́tún ló sì mo ṣáàjì okùn mọ́ wa pé ah, ọ̀run mi là báwo láàyè ojú èyí ẹni tí ó tún yẹ ojú ọ̀rọ̀ ilé tó ń pè lọ́mọ àlè yìí ṣe èèyàn ló bí ọ̀run mi là ni. Afa abdulhakeem béèyàn bá ń ṣàìsàn wọn máa ń fún yàn lóògùn rẹ ni mo ti mú oògùn rẹ dé wá lóògùn ọ gbádùn Ọ̀rúnmìlà tí ò ní bàbá tí ò níyà ah, mo wá wo àfa yìí títí ah, mo ní àfa yìí ó ti wá oògùn àpáǹlé láyé rẹ̀ mọ́ àgbò ń dà láàmú àfa abdulhakeem ó sì yanu gbàgà s'Ọ̀rúnmìlà tó jẹ́ pọ́ máa lè ní so níjọ́ tí ẹ ti wá dàgbà pẹ̀lú gbogbo òrírí yín tẹ́ fi bọ́ sínú Yorùbá nation tẹ́ fi gbé dání bíi tòótọ́ tá a mọ̀ pé ẹ yìí ṣe ọmọ ọkọ ojúlówó ọmọ ọkọ bẹ́ẹ̀bẹ́ ìtẹ́ ẹ̀ sì wá nídìí ewùrà ẹ ti wá di ìsùkọ́ báwo inú Yorùbá nation ló ilẹ̀ relevant manuel ẹ relevant manuel náà wọn ò sanwó mọ́ wọn ò sanwó mọ́ gbogbo àwọn ìrìn àjò yìí mo wá wò títí mo ní àáfàá ti wá páàgò tó pọ̀ torí pé bẹ́ẹ̀ bá ti wá páàgò tó ti èèyàn wà kọ́tẹ̀jọ níbi tí àyè ìmùlẹ̀ ó ti wá tọ́rùn mi ló ti mọ̀ sọ pé ah ẹ̀yin ni bàbá mi ẹ̀yin ni ìyá mi èmi tí mò ń sọ̀rọ̀ kò sómi tí màá rí láyé ìyá mi lè dé tí mo mọ̀ sọ màá ní ìyá mi tómi máa ní à ah, èmi kọ́ ni mo bí yóò yìn tó yí bí máa ní à gbogbo tí ń jóbìnrin láyé ni ìyá gbogbo ọkùnrin láyé ni bàbá bíná bá kú yóò fi eérú bojú ni nínú òfin méjì níbi lágbèrè ní sáwọn olóde ìgbòlú nígbà tí wọ́n kì í fà ń títí tí àwọn àwọn orúmọlẹ wa kóra wọn jọ tí wọ́n bẹ̀rẹ̀ pé ta lẹni tó ń dóṣù tó tó oṣù dá Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ bí àwọn ìyá mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo pátá ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá ní ah, ìtòsùgbà Ọ̀rúnmìlà wá ń sọ fáwọn ìyá mi ìyẹn àwọn àjẹ́ ọlẹ́yìn lẹ tó sùdá o ah! torí pé ẹ̀yin nìyá wa torí pé Ọ̀rúnmìlà ò fẹ́ kí wọ́n dà ó lẹ́rù lò àyè ìmúlẹ̀ ni. ààyè ìmúlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sẹ́ni bẹ́ẹ̀ lọ́wọ́ àfa abdulhakeem àbí ṣé abdulha náà ni mo ní mo mú ògùn ní kẹrìn lótorí pé ẹgbàdùn ọ̀pọ̀lọpọ̀ sẹ́ ní bẹ lọ́wọ́ ọ̀rọ̀ tó jẹ́ pé pípọ̀lọpọ̀ sẹ́ tẹ̀ bá tètè bá lò yìí lẹ́ẹ̀mọ pìtẹ́ rẹ̀ tí wọ́n mọ̀ sọ pé lágbájá ló bí Ọ̀rúnmìlà lọ́mọ níta ni ẹ̀ wá mọ èyí àti bàbá tẹ́ẹ̀kà ni ẹ̀ mọ èyí bàbá tẹ́ẹ̀kà sí lọ́rùn gbogbo ènìyàn lọ́rùn làwọn ń ṣàpẹ̀lẹ̀ fún kọ́dà tó mú ajé ọ̀run lọ́mọ sọ fún ajé pé wọ́n ní ìyá mi ambulance tàbí àwọn ìyá mi ẹ wá ní yé mọ yé mọ lájà bí yé mọ ìgbà àkọ́kọ́ rí nílé ayé mi ti ń borí nù mo wá tọpinpin tó rá láti máa tọpinpin nǹkan afá Ibrahim yìí kí ni ìṣòro ayé wọn Ọ̀rúnmìlà ń fún olókùn ìfanidọ́gbù ló ti kọ kọ̀ọ̀kọ́ yòó lẹ́nu bàbá rẹ̀ mo wá gba gọ́ọ̀gù lọ àwọn ọ̀jọ̀gbọ́n wá gbé kí nírìn àjò wọn gbé jáde fún mi nígbà tá a wà ní mo wá rí pé ah abá blakimu átíkù yìí wọ́n mọ̀ rí nìkan mọ̀ mí ó ní alọ́rẹ̀ wá wá sí rí o ọ̀rọ̀ ti ń látakò báwo àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n á ṣiṣẹ́ lórí ẹ̀ átíkù wọn gbèkú bẹ̀ tọ́rọ̀ nǹkan ní ẹ̀ jà lórí Google pé èso is not Satan kó tó di pé Google accept yẹ lọ́yẹ̀wò ẹ̀rí ni wọ́n mú lọ ẹ̀rí náà ó débi tí wọ́n ti rí átíkù gbogbo ibi tí wọ́n ti rí nínú gọ́ọ̀bù náà tẹ́lú sọ pé ànábì jí pátápupa ọba òkúso ọgbà ọmọ ọdún mẹ́fà ẹ̀yin náà lọ rè é kápò kí gọ́ọ̀bù ọyọ ọmọ fún mọ́ ìyẹn ni ò ní bíjà wá èyí tí wọ́n rí tí wọ́n kọ torí pé àkọ́kọ́ ẹni tó kọ́ kò relevant ní ti ń jẹ́sẹ̀ sí láyé àgbórúkọ nígbà tí ó tẹ̀lé wọn sọ pé ifá lẹ́nu ní ìrántí ìrántí ó kọ arákùnrin náà ó lọ́kọ́ wọ́n pe ah, àbáwọn àáfàá lọ́wọ́ lọ́ pákéjì kéré ni pé ẹja ṣèyí á nílò rẹ̀ lọ́jọ́ ọ̀la tọ́rẹ́ ẹ ti gbọ́n jù ó ah Islam mọ̀ gbọ́n o ìran yín ara yín eléjà mọ̀ pé àlébù ń bẹ ní islam sẹ́rí ìṣòro méjì ìṣòro tí islam ní àti ìṣòro tí christianity ní ni pé wọ́n sọ̀rọ̀ àlébù wọn pé kò sí ti ń dá láyé tí ò ní lálébù islam kọ́ wọ́n lọ dáa tán ni àfìgbà tálébù tó dé àṣẹ àlébù tí ń bẹ ní islam àṣọ pẹ̀lú dáadáa ti mẹ́mẹ́ lọ. àṣẹ gbogbo wa sálám tí wá sálám wàhálà rọ̀ṣúlù táà máa ń ṣe àmì sí àṣẹ kìí ṣàdúà àṣẹ kìí ṣe wúre. bẹ́ẹ̀ ni adẹ́sí kejì ṣùgbọ́n nínú ìṣẹ̀ṣe ẹ ti ra ìdá wa kò sí tí ń di aburú tàbí àìdákẹ́ tó wá fẹ́ sọ nípa àṣẹṣe tó tún lè jẹ́ tuntun mọ́ o. bẹ̀tì tí màá kàn gbà nímọ̀ràn ni pé ẹ jẹ́ á máa kẹ́kọ̀ọ́ ara wa ẹ jẹ́ kí n tí ò bá yé wa ẹ jẹ́ ká máa béèrè. afa razak àbí afa razak ni tí mo ní ẹ pè mí lórí program afa yẹn bá mi sọ̀rọ̀ mo sọ̀rọ̀ kan fún yẹn mo ní a mo ní nílé ayé ìrí mo ní kò sí ẹni tó jẹ́ babaláwo tó padà sínú Islam tàbí tó di Christianity ìwọ tó bá pé you are babaláwo before tó wá di pastor challenge mi ìbéèrè mẹ́ta mo ní tí mo fẹ́ bí ọ́. ìbéèrè mẹ́ta mo ní tí mo fẹ́ bí ọ́. kò sí rí èyí tẹ̀lé mọ́ fi yé bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ mọ́ sọ pé oníṣègùn bàbá oníṣègùn lèmi mo wẹ̀ sínú Islam ọ̀wẹ̀ ọmọ tí ń ṣe ni bàbá ló sọ ọmọ tí ń ṣe nì ṣùgbọ́n tí jẹ́ babaláwo ìlékè rẹ̀ ọ̀pọ̀ okun okun okun okun okun mo mọ babaláwo tó níṣòro tó jẹ́ pé ńgbà tí ṣòro dé àwọn èèyàn kan wà lọ́rọ̀ èṣù bàká ẹ̀ wọ́n ní jésù ló lè sí <laughs> ẹ tó jó lórí awo òlu ní máa ń tẹ̀lé ẹ lọ chọ́ọ̀jì bí eré bí eré ìgbádùn àyè ìgbádùn ò tí ì yọ o nígbà tí ọwọ́ àyíyá ẹnì èèyàn wá fẹ́ rọbí wọ́n wá ń wá adẹ́ra tí wọ́n lò fún ẹni tí ó fi bímọ ìyá wòlíì wá ń bi babaláwo tí ó lọ sí ṣọ́ọ̀ṣì léèrè pé kí lẹ lérò pé wọ́n lò ibẹ̀ ti ti pé ah ilé tí ó lò tí bá mú báyìí tí mo mú báyìí ah, a jẹ́ pé nǹkan lọ́ọ́ rán mi gangan wọ́n fẹ́ ju tìyá ẹ̀ lọ fúnra babaláwo lọ padà lé olóṣù mẹ́ta ti padà ọjà pa ni ó jápa ni lákòrí ọ̀rọ̀ Ọ̀rúnmìlà ò ní bàbá Ọ̀rúnmìlà ò ní ìyá kò ní bàbá kò ní ìyá ẹni ènìyàn tọrọ wá láti òde ọ̀run ni tọrọ sílé ayé afáàkàn wa tó gbé ọ̀rọ̀ bàbá wa yẹmí ẹlẹdùn gan níbi tí wọ́n ti kí fáwọn tí wọ́n ti sọ pé ènìyàn ní di òrìṣà ẹni tó gbé là ń bọ ẹgbọ́ wọ́n léèyàn ní di òrìṣà ọ̀rọ̀ ń takò làákàyè lọ́dọ̀ òun ò sì béèrè tá bá béèrè pẹ̀lú làákàyè èyí ó fún pẹ̀lú ah oh my god. ṣé o ti rí báyìí yìí ṣayé tẹ́tí àwọn babaláwo tí ń rùn palẹ̀ tí ń rùn pààyàn babaláwo lójókòó ìtí babaláwo rèé ó lọ school uh, if you see baba Yorùbá baba Yorùbá great man Ayilara is a babaláwo very intelligent and eloquent bẹ́ẹ̀ni if you see him so ayé ìgbà tí ẹ máa fojú àwọn bàbá tí ò lọ sí school tẹ́ máa fi wo babaláwo ó ti kọjá anybody tó bá máa jáde nsì tó máa pa ẹni irọ́ àbí tó máa ròyìn pé bóyá àwọn riffraff kan lòun fẹ́ bá sọ̀rọ̀ àwọn tí ò mọ nǹkan tó ń ṣe you need to start to think twice a máa lé everybody yín láré if you are not really intelligent and you want to come out here and act as if you are intelligent torí pé o jẹ́ o pé ní prophet pastor wòlíì àbí àfà a máa lé ẹ láre o o máa sáré kàbàkàbà ilẹ̀ yorùbá náà ń pè bíbá yìí lójú yín ó lè dàbí pé àwọn bàbá wa ṣe àṣìṣe nígbà tí wọ́n gbà káwọn ọmọ wọn kan lọ kọ́ nípa àwọn oríṣiríṣi ẹ̀sìn kán dẹ̀ lọ kọ́ ẹ̀kọ́ ìgbàlódé mo sọ ṣáájú mo tún ń tún sọ ara ohun tá a fi hàn èmi ni ẹ má bínú èèyàn kan ti ń pè ṣé kí n gbé yín sórí afẹ́fẹ́ ni bàbá mi kí n gbé yín sórí afẹ́fẹ́. bẹ́ẹ̀ ni yà. ok ẹ káàbọ̀ ẹ ti wà lórí afẹ́fẹ́. ẹ pé kò yà ẹ kọ́ máa fún wa ṣe ṣé rí ọmọ kan fẹ́ dá sí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ ìdí ẹni lórí ọ̀rọ̀ ẹ̀sìn most especially ìṣẹ̀ṣe. Sherry is categorized into two. She, she understand. Sherry fún àwọn tí wọ́n ń ṣe ati some part of Christian Christian lemi, but màá sọ pé some part of Christian most of àwọn tí wọ́n jẹ́ Pentecostal churches ati Mùsùlùmí are categorized wọn sí the same people tí wọ́n wọ́n try láti destroy ẹ̀sìn ilẹ̀ Yoruba ṣe ọ̀rẹ́ sáà mm-hmm. ṣe rí nínú gbogbo ẹ̀sìn kò sí ibi tá a ti ní rí àwọn èèyàn burúkú kò dẹ̀ sí síbi tá a ti ní rí èèyàn dáadáa ṣùgbọ́n àwọn tí mùsùlùmí máa kọ́kọ́ sọ wípé nǹkan tó ń ṣe wọ́n ṣe rí gbogbo àwọn afáfẹ́rí àtàtọ́ sáré kiri sí yẹn kókó ọbẹ̀ wọn òun ni wọ́n ń defend gbogbo wọn yìí tá à rí ní agbèrò mẹ́ka and they have thousands of people that they are taking to that place in order to make money And àwọn ọ̀rọ̀ tó máa ń pa fún wọn ṣe rí èmi ti rí ìgbà tí àwa kọ́kọ́ wà ní school ṣe rí àwọn òwe tí àwọn jákàndé fún wa ní ayé ìgbà yẹn lẹ́tí máa kọ́kọ́ rí history one professor from Egypt tó kọ ikú tó pa Mohammed síbẹ̀ ṣe i understand ó dẹ̀ kọ story yẹn ṣe i understand because then mo ṣe um, bk ngbà yẹn so àwa ní one bk teacher tó wá láti deeper life tó jẹ́ pé He made everything easy. Then I ran to um, Islamic study. Tí bàbá mi rẹ̀ gbọ́dọ̀ gbọ́ because gbàdé bàbá mi gan gbọ́ ó bínú gan pé kí ni mo wá lọ síbẹ̀. So all the stories nǹkan tó pa Mohammed it was in that book tó jẹ́ pé èmi kà ń gbà yẹn. How he died of a poison from a Jewish woman nígbà tí ó fẹ́ tó ń lọ sọ́dọ̀ woman yẹn because it was the person that killed the parent of that woman. Ó tún wá ń bọ̀ again ṣe mọ̀ bí ẹni tó ń ṣe jàgídíjàgan tó ń bọ̀ so woman yẹn ti wá mọ̀ pé ń bọ̀ wá fi poison sínú ẹran tó ń bọ̀ ẹran tó ń bọ̀ yẹn so bó ṣe débẹ̀ tó mú ẹran yẹn láti inú bọ́ọ̀tù yẹn tó fi sẹ́nu the muscle of that meat ibẹ̀ ló ti gbé ààrẹ tó pa wà tó ọmọ iṣẹ́ ẹ̀ tó wá jẹ òun tún kíní yẹn dànù so ló jẹ́ kí wọ́n lè gbé délé kó ṣe àìsàn ọmọ iṣẹ́ ẹ̀ tó jẹ ẹran yẹn tó gbé mi died instantly on that spot wọ́n á bẹ̀rẹ̀ lọ́wọ́ wọ́n á fẹ́ rọ́ọ̀pá wọ́n máa yẹn ó ní kọ́ máa pa ó ní kí lóde tó ṣe bẹ́ẹ̀ yẹn ó ní bí ọgbọ́n àìwá ń ṣàlàyé gbogbo nǹkan tó ti fi ṣe fún bó ṣe padà nìyẹn láìnú lọ kú nílé tó ń tọ́lọ́ kú ní pé aago méjì àbáago mẹ́ta níta tó ń pe irun ṣe ọ̀rọ̀ sáà tó ṣe rí irọ́ ti pọ̀ ní kí ni wọn tó ń ṣe ṣe rí tí wọ́n á sọ pé wọ́n ń ṣe ìbílẹ̀ ààrẹ tó ń ṣe ìbílẹ̀ tó jẹ́ pé ẹsẹ̀ èèyàn kàn wọ́n pè yára ní ìyàmọ́lá ní eré aṣọ́gbọ̀lẹ̀ ń gbà yẹn tí ẹsẹ̀ èèyàn bá kàn sẹ́dọ̀ kan gé ẹsẹ̀ yẹn màmá yẹn máa tó mm-hmm. wọ́n á béèrè lọ́wọ́ ẹnìkan jọkàn mo ní màmá tó ń to ẹsẹ̀ yìí yàtọ̀ síbi tó máa gbé ẹsẹ̀ lọ tó máa mú sì máa máa máa wọ̀jọ́ bọ ọ̀run rẹ̀ àbí kò ní wà kọ́ nítorí kan tí báyìí àti kí ni tó ń sọ fún wa pé ó tó ẹsẹ̀ àwọn ẹsẹ̀ ẹ̀wọ̀n èèyàn náà fi ẹsẹ̀ yẹn rìn padà so akẹ́rẹ́ àwọn irú àwọn bàbá bàbá tí wọ́n á sìn aláwọ̀ ọba ni wọ́n wọ́n ń gba àwọn èèyàn là wọ́n ń ṣèṣègùn if never wọn tí wọn bá tẹ̀yàn jẹ́ rí ṣe understand so jẹ́ wá rí àwọn mùsùlùmí the only thing tí wọ́n ṣe ni pé gbogbo àwọn tẹ rí àwọn bàbá even gan bàbá kan wà nù wọn tó ní amúsọ́rì eh, láti dàpọ̀ Ajani Bello he has never talked of Yorùbá in a, in a positive way do you understand hmm. nísìn ó sàpadà lọ sí Ìbàdàn sí Ìbàdàn pa wọn ní Kaduna ó dẹ̀ péré ní ọmọ Yorùbá do you understand so ibi tó iṣẹ́ tí àwọn agbọ́ba àti gbogbo náà ṣe ló di in fact ojoojúmọ́ ni mò ń kó sẹ́yìn ló mi dùn gan they shouldn't stop it èmi torí èmi sọ fún wọn mo ní ẹni tó bá ti gbógun ti ìṣẹ̀ṣe ó ti gbógun ti yorùbá ká fi ẹ̀sìn tì i love my religion but tó bá ti jẹ́ pé nature nǹkan tó kún àtàkùn yorùbá ni i will stand with it mo ò ní sọ pé tó pé mo jẹ́ christian ṣe understand i will stand with it pé ká bá kíní ẹja enough is enough for àwọn mùsùlùmí tí wọ́n ti pọ̀ jù because of ọrọ̀ ajé because of àwọn wà tẹ̀ ṣe ẹ̀dẹ̀ fẹ́ bá ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ń bá ilẹ̀ yorùbá ẹ̀dẹ̀ ń bá ilẹ̀ yorùbá jẹ́ look at what brazil are making from àṣà tiwa lásán ẹ ṣé tó wáyé pàwọn náà là ń mí kiri ẹ ṣé àwọn èèyàn máa pariwo pé kò síṣẹ́ kò sí gbogbo ẹ ẹ wà àwọn wèrèwèrè in fact afa akémi ẹ ó ó dùn mí fún wa Yorùbá nation ló wà pẹ̀lú wa àṣìyàn ẹ traitor within us ẹ gbọ́ gbogbo rubbish ló ń sọ ẹ wo ibi tí Ọlọ́run tó ti fojú ẹ wọn báwo fún àtìlẹ́yìn tí máa ń sọ pé alábòsí ni máa ìbòye máa ń ṣe you understand so àwọn gbogbo ọmọ Yorùbá lèmi kan máa rọ wípé for now gbogbo ẹ̀sìn tó bá ti ta we have to stand with yorùbá gbogbo ẹ̀sìn tó bá ti ń di pé yẹn ẹkìnní kan ìgbà kan àwọn pentikosta náà ń ṣe o wọ́n ṣe o àwọn náà ìka èèyàn ló pọnú wọn o ṣe àwọn understand mm-hmm. àwọn méjèèjì yẹn ló jẹ́ kí àwa yorùbá ká dìde tì wípé no ẹ ní sọ ìlú yìí di kíni our culture first you understand ẹni tó bá wù kó lọ máa ṣe religion ẹ kó lọ máa ṣe lábẹ́lẹ̀ but for the muslim and the pentikosta people their own is too much ṣe i understand so kọ́lọ̀ on, put the ṣàánú wa ẹ ṣe. ẹ ṣeun bàbá mi a máa Yes, yín bá thank you for calling yes sir yes sir yes sir ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu bàbá wa tó pè wọlé yẹn ìgbà tí wọ́n ń pè wọlé ẹlòmíín náà tún ń pè nígbà yẹn ẹ jẹ́ n wò ó tí n bá rí nọ́mbà yẹn kí n sáré pè wọ́n padà ta fún wọn ní bí ìṣẹ́jú mélòó kan kó tó di pé a tẹ̀síwájú pẹ̀lú ètò Ah, okay. Ó dàbí pé àwọn ni. Ẹ jẹ́ n pè wọ́n tí wọ́n bá gbé e. Kó tó di pé à á tẹ̀síwájú pẹ̀lú ètò. Ṣebí ènìyàn ènìyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ bíi tèmi ní gbogbo tí ń jẹ irúnmọlẹ̀ wọ́n bá wa pé láyé. Hello ẹ káàbọ̀ sá ẹ ṣeun ah, ẹ ṣeun ṣé kí n gbé yín sórí afẹ́fẹ́ ẹ jẹ́ n kọ́kọ́ béèrè náà. gbé mi sórí afẹ́fẹ́ live and direct sá. ok ẹ ti wà ń bẹ̀ ẹ káàbọ̀ sá. ẹ sá ẹ ṣe mo kí gbogbo ilé o. gbogbo náà ń dáhùn ọ̀ ń dá yín lóhùn. yẹ sá ọ̀rọ̀ nípa àwọn àáfàá wa abdulhakeem ó ní àwọn àǹsọ lọ́wọ́lọ́wọ́ báyìí sìn. bẹ́ẹ̀ni. Ah, ẹ forí jì mí o gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọ kékeré tèmi ṣe mọ́ ẹ̀kúríjì hmm. rẹ̀ ṣe rí àfa abdulhakeem ẹni tó fẹ́ràn ọ̀ràn yorùbá ni tó fẹ́ràn ọ̀ràn tọkàntọkàn rẹ̀ ni nínú ìsọ̀rọ̀ wọn nínú ìṣe wọn wọ́n fẹ́ràn yorùbá ẹ̀mọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ṣe rí ojú tèmi fi wò ni wípé ìtara ẹ̀sìn ni àfa abdulhakeem ń ṣe ìtara ẹ̀sìn wọn náà ń ṣe ṣe mọ̀ pé lóòótọ́ abdullahi afa abdulhakeem nínú ìṣe wọn ìsọdọ̀sí wọn wọ́n fẹ́ràn yorùbá wọ́n dẹ̀ tún fẹ́ràn Chief Igboho ìgbà tí gbogbo nǹkan le gádígádí sí nǹkan táì wọ́n wà lára àwọn fẹ́ kí wọ́n máa ń sọ̀rọ̀ yorùbá all the time wọ́n dẹ̀ máa ń sọ̀rọ̀ Chief Igboho all the time gẹ́gẹ́ bí mi ṣe ni wọ́n ń wòye pé àwọn ẹlẹ́sìn àwọn ìṣẹ̀ṣẹ̀ àwọn ẹlẹ́sìn wa ní àwọn ìṣẹ̀ṣẹ̀ wọ́n ń sọ̀rọ̀ bá ẹ̀sìn Islam ẹ̀sìn táwọn dẹ̀ gbàgbọ́ nìyẹn so in order for him to fight back àwọn náà fi sọ èyí tí wọ́n ń sọ yẹn ìtara ẹ̀sìn ni àbá àgbèlà tí mò ń ṣe kì í ṣe pé wọn ò fẹ́ràn Yorùbá wọn ò dẹ̀ kì í ṣe ọ̀dàlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ṣe rí nìyẹn o àwọn tó máa ń gbọ́ mi ojú tèmi fi wò ó nìyẹn téèyàn bá wá ṣe àṣìṣe lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká wò ó pé wẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara kò sẹ́ni tí ò lè ṣe nínú gbogbo wa ebi bí ẹlẹ́wọ̀n ara ìtara ẹ̀sìn tí wọn làwọn náà ń ṣe fún àpẹẹrẹ kí n dárúkọ ẹnìkan irú tani ọlọ́run ń pè táyì kankan bá sàn kankan ta tó tó ta ta àbùkù bá tani ọlọ́run ó máa wọ́n máa wọ́n máa máa fẹ́ àwọn náà fẹ́ sọ̀rọ̀ padà without any apology to anybody so irú yẹn náà ló ta bá àbá táwọn mọ̀ pé hmm, ẹ lè máa sọ̀rọ̀ burúkú sẹ́sìn ni tèmi náà máa wò yín làwọn náà fi sọ nǹkan tó ń sọ yẹn nǹkan mo fẹ́ ká mọ̀ àfa abdulhakeem wọ́n fẹ́ràn yorùbá wọ́n lè fẹ́ràn ti ṣùgbọ́n wọn kì í fi ọ̀dàlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni kò sí nǹkan mi ìjẹ pé bóyá wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ mìtìrẹ yorùbá nation kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn o èmi tí mò ń sọ̀rọ̀ yìí kìrìtẹ́nì lèmi ṣùgbọ́n mo dẹ̀ fẹ́ràn mo fẹ́ràn ẹ̀sìn mo dẹ̀ fẹ́ràn Islam torí nílẹ̀ Yorùbá ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta a máa ń nínú àwọn ẹbí jẹ́ pé ẹni tó bá ẹni òmíì tó yẹ kó ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì àwọn ará ẹbí ìtàn jẹ́ pé eh, extended family member wọ́n ṣe ẹ̀sìn mùsùlùmí wọ́n ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe nílẹ̀ Yorùbá nìyẹn Yorùbá ò eh, ẹ má lọ bàbá mi. ẹ má lọ dànù fún wa lórí máyì mo ní nǹkan tí mo fẹ́ sọ ṣe rí mi ìbá gbà pẹ̀lú yín but i'm sorry to say mi ò gbà bẹ́ẹ̀ ìdí tí mi ò fi gbà lélẹ̀ ẹni kí n ṣáàwò má dẹ̀ sọ ìdí lélẹ̀ èmi ò sọ̀rọ̀ bóyá wọ́n jẹ́ ọ̀dàlẹ̀ ilẹ̀ yorùbá ọ̀wọ́n ìjọ́dàlẹ̀ ilẹ̀ yorùbá mi ìyẹn kọ́ lèmi ń sọ but ohun tó lóyìnbó ń pè ní conflict of interest òun nìyẹn gbogbo wa àfi tá a bá parọ́ fúnra wa a ti rí pé ẹ̀sìn méjèèjì kan gbé wa fún wa yẹn if we really want to do what those religions are saying kò sí bá a ṣe fẹ́ kíìpù àṣà àti ìṣe wa gẹ́gẹ́ bí Yorùbá ká má tanra wa kò sí adaptation tá a bá ní adaptation kan wà adaptation yẹn la fẹ́ ṣe à ń tanra wa ni nílùú yìí tèmi ń gbé ìsà tó bá lọ fẹ́ dọmọ ìlú wọn nígbà tó bá ti dé wọn á ní kó búra pàdé tọwọ́ bọ̀wé ó wá dọmọ ìlú wọn bọ àwọn àgbà Yorùbá mo kẹ́kọ̀ọ́ gan lára ọ̀rọ̀ àwọn bàbá wa wọn ní ọjọ́ tọmọdé bá múlẹ̀ ló ń mọ̀ kò ní mọ̀gbà tó máa dalẹ̀ ìwọ tán ni wàá búra tó sáré búra yẹn tí wọ́n sọ nǹkan kan tó lọ God forbid o ọjọ́ tógun bá dé tó máa pàlú ẹ pẹ̀lú wọn pọ̀ ìjọ yẹn ló máa mọ ìtumọ̀ ara tó bú yẹn ẹ ti gẹẹtì mi ìjọ yẹn ni wàá wá mọ ìtumọ̀ ara tó bú níjọ́ kìíní àná but now everything is fine nobody is going to ask you question now ṣẹ́rí ká ní pé kì í ṣe incident tó ń ṣẹlẹ̀ pé àfa akim kan ṣe wá síjọ́ kan náà kàn mú kinní yẹn jáde tán sọ. So tí wọ́n dẹ̀ tún máa fọwọ́ ẹ̀ lùyà bíi pé he's saying something that is real bóyá mi bá gba nǹkan tẹ̀ ń sọ yẹn but the mere fact pé torí pé wọ́n fẹ́ defend the religion ẹ̀sìn ẹlẹ́sìn tán mú wá láti ilẹ̀ onílẹ̀ wọ́n fẹ́ fi proof pé ó dáa ju ti ṣe nǹkan táwọn bàbá wa ń ṣe ló wáá mú wọn tán fi lọ gbé cook up story tí wọn tún wá ṣèwádìí ẹ̀ fínífíní láti fìdí ẹ̀ múlẹ̀ pé ohun tí mo fẹ́ lọ sọ ẹ mú wọn pé ó lè mú káwọn èèyàn mọ question integrity mi because èmi as a person ohun tèmi máa kọ́kọ́ rò ni mo ń sọ fún yín yẹn wípé will people not question my integrity on this thing and what I said I stand for how am I going to prove pé what I'm doing is the right thing it's not that I'm just doing it for one reason or the other ìyẹn ni màá kọ́kọ́ bíra mi ká lóhun tí wọ́n sọ yẹn sà ká lóòótọ́ ni tí kì í ṣe rọ́ kódà ẹ̀ ní rí mi kí n sọ̀rọ̀ lórí ẹ̀ ohun tí máa sọ ni pé yẹ ṣe fẹ́ kán parọ́ ni but the mere fact pé this is a mere fabrication irọ́ and you didn't even take time for any reason láti lọ investigate you just want to come out there and defend asalasa àti ṣe oníṣe that you call your religion and you don't care pé nípa ṣíṣe yẹn o máa ba ìtàn ilẹ̀ Yorùbá jẹ́ ó dẹ̀ máa ba ọmọ yorùbá lójú jẹ́ èmi ò gbà pé ẹni yẹn ó nífẹ̀ẹ́ ilẹ̀ yorùbá dénúdénú ẹni tó bá nífẹ̀ẹ́ ilẹ̀ yorùbá dénúdénú gan tó bá rohun tí ó ta àbùkù bálẹ̀ yorùbá ó ṣeé ṣe kó máa fẹ́ gbìyànjú àti bò ó mọ́lẹ̀ bí àṣírí gẹ́gẹ́ báwọn ṣe ń ṣe fún ẹ̀sìn títí wọn so if you cannot do that for your fatherland for your homeland ah ẹ then ẹ dá mi lóhùn up till now ǹjẹ́ tí ìrí kó jáde kó wá tọrọ apology kó wá ṣe àtúnṣe ẹ ẹ lè rí ẹ ẹ lè rí so from that point then nígbà ọ̀rọ̀ ta lọ́lọ́run lèmi ti bẹ̀rẹ̀ sí notice kìíní yẹn it took a stand then nígbà tọ́rọ̀ yẹn dáárín kan sá tá à fa ọ̀rọ̀ yẹn lórí internet pé no wọn lẹ́tọ̀ọ́ àti ti ọmọ yẹn mọ́lé ọmọ yẹn ò pààyàn kò fàdíyà wípé ọ̀rọ̀ bà mí lórúkọ jẹ́ ò bà mí lórúkọ jẹ́ kò tí ì di nǹkan tán lọ ń tíyàn mọ́ fún oṣù mẹ́ta láì tí ì ṣe ẹjọ́ he was one of the people that came out and said ah mi ò rí ibi títa ọlọ́run fẹ́ gbà jáde náà ọ̀rọ̀ àfi kó bẹ̀bẹ̀ and I knew right there and then he's saying that based on pé ó fẹ́ fì sí side religion ẹ̀ pé because èmi mọ̀ pé ọ̀rọ̀ ti ń wáyé nínú ilé lábẹ́ aṣọ láàrin ara wọn pé ọ̀rọ̀ yóò gbọ́dọ̀ bọ́ sí tìjú ẹja wábi tá a máa tì sí ẹja fọmọ ilẹ̀ ó ṣeé ṣe kó ti jà fọmọ yẹn pé ẹ fi lẹ̀ gba ara ohun tó jẹ́ tó ń jẹ́ kó yí ọ̀pọ̀lọpọ̀ wọn ni pé a lè fi lẹ̀ bẹ́ẹ̀ yẹn irú àwọn èèyàn wo ló wá lè jáde tí wọ́n máa sọ̀rọ̀ pé ó dáa àfi kó lọ ṣe báàbí tó bá ṣe báyìí táwọn èèyàn dẹ̀ ní wò wọ́n lójú it will be people tí àwọn èèyàn mọ̀ pọ́n wà nù Yorùbá nation àbí àwọn táwọn èèyàn rò pé àbóyá wọn ní wà bias irú èmi mi ní ro mi ní lóru position mi ní that situation láti wá jáde wá play irú role tán play ń gbà yẹn pé ẹ ta lọ́lọ́run ó gbọ́dọ̀ lọ bẹ̀bẹ̀ ni look at me ta lọ́lọ́run ò ṣe Yorùbá nation up till now kò ṣe o ta lọ́lọ́run ń ṣọ̀rẹ́ mi ò kò ń ṣe páńpẹ́ra wa pé mo mọ̀ rí from nowhere o bọ̀ ohun tí ò bá dáa kò dáa èmi tí mo ń sọ̀rọ̀ mi ò ń ṣe oníṣẹ̀ṣe mi lè sọlẹ̀ tó máa mọ́ lọ́la o mo lè do oníṣẹ̀ṣe lọ́la o but right now bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ mi ò ń ṣoníṣẹ̀ṣe bólódùmarè ṣe ń darí mi látinú ẹ̀mí wá ni mo ṣe ń ṣe ayé mi bọ̀ ohun tí ò bá dá ò dá ọmọ Yorùbá la pera wa ilẹ̀ Yorùbá náà ń bí èmi ò bá gbà pé ni pé kò kì í ṣe wọ́n dẹ̀ kò kì í ṣe wọ́n wá sọ àwọn èèyàn wá challenge wọn màá ní ah, sọ náà ṣùgbọ́n ẹ jẹ́ ká wá gbà pé òkè ẹ jẹ́ ìjà kàṣà sì ṣe sí wọn lọ́rùn ẹ̀jẹ̀ àmójúkúrò up till now sẹ́ ok ààrẹ òpìtàn gan sì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ààrẹ òpìtàn tó sọ̀rọ̀ mùsùlùmí ni wọ́n náà wọ́n dẹ̀ sọ pé ìtàn yẹn ò rí bẹ́ẹ̀ so what else does afa akim need to come out and say ah ohun tí mo sọ yẹn àṣìṣe ni wọ́n retract gbogbo statement yẹn káwọn gan wà nú ẹni tó máa máa gbé gbèsè pé bá a ṣe máa correct tán máa gbé kinní yẹn kúrò lórí online but do you, do you see him come out the only video tí mo rí tán wá ṣe lẹ́yìn tí ààrẹ òpìtàn ṣe show ni wọ́n jáde wọ́n wá sọ̀rọ̀ pé kí làárẹ̀ òpìtàn ń sọ so èmi ò gbà pásìṣe ni mi ní sọ pé wọn ò fẹ́ràn ilẹ̀ yorùbá mi ní pé wọn lórúkọ kankan pé báyìí àbí bákan but lọ́dọ̀ tèmi and he is not the first person tí màá sọ irú ọ̀rọ̀ yẹn lórí nǹkan tán ṣe nínú ìrìn àjò yìí tí wọn pé lórí ohun tán ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ ló tún ti ń fìyẹn bú wa tán ti fi ń sọ̀rọ̀ pé àti mọ́ sọ fún yín alẹ́ ẹ̀ mọ nǹkan tẹ́ ń ṣe tẹ̀ ẹ̀ mọ̀ yìí tó kàn lọ́rọ̀ yín yes he likes olóyè but that's a different thing anybody ló lè like olóyè olóyè is one man nílẹ̀ yorùbá we all love him but gbogbo wa sì ní láti máa rántí pé ilẹ̀ yorùbá is another entity a lè dàrú mọ́ra wọn a lè dà pọ̀ ó yàtọ̀ ìfẹ́ mi sólóyè on one side ìfẹ́ mi sílẹ̀ Yorùbá on one side ìkankan ò gbọ́dọ̀ dí kankan lọ́wọ́ nu méjèèjì ìkankan ò gbọ́dọ̀ dí kankan lọ́wọ́ nu méjèèjì mo gbọ́dọ̀ gbìyànjú bí màá ṣe dúró déédéé tí mi ní bojú olóyè jẹ́ tí mi dẹ̀ ní tẹ̀lé Yorùbá lójúmọ́lẹ̀ èmi tí ìtún nígbà pé gbogbo ẹni tó bá ti ń tẹ̀lé Yorùbá lójúmọ́lẹ̀ ó ti bojú olóyè gan jẹ́ fúnra wọn so kò sí bí wọ́n ṣe fẹ́ tú ọ̀rọ̀ yẹn téèyàn mẹ́ta fẹ́ dúró ní méjì méjì conflict of interest is conflict of interest there is no in between nínú ẹ̀ so àmọ́ mo appreciate the contribution mo dẹ̀ mọ̀ pé àwọn aráalé náà ti gbọ́ I just have to put that in there to let people know where I stand now ẹ̀yin aráalé ìhà tó kọ sí bàbá wa yìí ni wọ́n sọ yẹn and I respect his opinion mo dẹ̀ mo dẹ̀ mo agrees with him to an extent but he had to ìhà tó kọ sẹ́mi àtọ́jú me fi wò lèmi náà sọ yẹn so ẹ ṣé bàbá wa mo dupe lọ́wọ́ yín gan a máa rí yín wá. àjíǹde ara o. ẹ ṣeun baba mi thank you sir. Yes, sir. Mm.